bí ọ̀rẹ́ méjì àbí olólùfẹ́ méjì tí wọ́n bá ti lè fi àyè gbà fún ìfẹ́ tó sì fi àyè gbà fún pé ẹni tí ọlọ́run bá gbé pé kó já síwájú ni kó já síwájú àbí tí wọ́n bá ti lè jọ gbé gbà fún ara wọn wọ́n lè gbé pọ̀ láìsí ewu ṣùgbọ́n bọ́ọ̀ bá lè gbà fún ara wọn ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé bí ìràwọ̀ iná àti ìràwọ̀ omi tí wọ́n bá papọ̀ láti fẹ́ ara wọn ṣe mọ̀ pé mo sọ pé it's not hundred percent compatible is a fifty percent compatible nítorí wípé bí ìrìn àjò yẹn ṣe rí àyàfi tí omi tó bá lè fi àyè lẹ̀ fún iná tó wá sílẹ̀ kí iná lè jó lórí òun iná kò lè jó lábẹ́ omi ṣùgbọ́n iná lè jó lórí omi ìyẹn tí omi bá fàyè gbà fún iná láti jó lórí òun tí a bá sọ wípé ìràwọ̀ erùpẹ̀ àti iná pé wọ́n lè fẹ́ra wọn ìyẹn tí olùpẹ̀ bá lè gbà fún iná láti jó lórí òun torí pé a mọ̀ wípé iná kò lè jó lábẹ́ erùpẹ̀ ẹ wo àwọn iná náà tẹ tún wò yẹn àwọn náà tún takò ara wọn láwọn ibì kan torí pé wọn náà fẹ́ gbà fún ara wọn àwọn omi tẹ ń wò yẹn àwọn náà ń ara wọn láwọn ibì kan torí pé àwọn náà fẹ́ gbà fara wọn the same thing happen sí erùpẹ̀ àti afẹ́fẹ́ ìdí ẹ̀ tí mo yẹ sọ wípé kò sí ìràwọ̀ kankan tí kò ní àǹfààní fún ìràwọ̀ kejì àbí ìkẹta àbí ìkẹrin bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìràwọ̀ mẹ́rin ló wà ìràwọ̀ iná ìràwọ̀ afẹ́fẹ́ ìràwọ̀ omi ìràwọ̀ erùpẹ̀ kò sí ìràwọ̀ kankan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó ní àǹfààní tó ní fún ìkejì kí lohun tí mò ń lọ ibi tí mò ń lọ kọ́ nìyẹn ibi tí mò ń lọ rèé kò sí èèyàn kan tó ń bẹ nílé ayé tó ní àǹfààní tó ní ṣe fún ẹnìkejì tàbí ìkẹta tàbí ìkẹrin ṣùgbọ́n àwọn ohun tí kì í ráyè gbà kí a ṣàǹfààní fún ara wa òun ni nọ́mbà one tí a bá lè gbà fún ara wa nọ́mbà tù tí a bá lè fi ẹni tí wọ́n fi ṣe olórí ó gbà láti jẹ́ olórí káwa sì máa tẹ̀lé lẹ́yìn ẹ wo ẹ jẹ́ ń tú ọ̀rọ̀ yìí sílẹ̀ kó yé eyín dáadáa bàbá sọ pé ìràwọ̀ kan ò bá ìràwọ̀ kan ṣe mo tó fà á ìkan ò gbà fún ìkan bẹ́ẹ̀ ni nọ́mbà mi rèé o oh eight two oh five four three five three six two nine.